وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أشهد سواجنا فلا يكافي لولي حديثي أحمد الصلاة أرقني في أقرقرني خلاد بن رافع يتوان مسلسي تواكينا وتسيكي وكونا توكي كيسي أنا تتوقع النبي صلى الله عليه وسلم وصف في ارجع فصلي فإنك لم تصلي láti mọ̀ pé ẹ̀gbà ọ̀rọ̀ yìí kan àwọn tó gbà wá nínú àwọn tàbí wọn sọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú sọ ohun tó rántí nínú sànàbí sọlọ́lá àdìsọ́lá tí wọ́n bá sọ nínú ọ̀rọ̀ tí wọ́n bá sọ náà ni pé wọ́n sọ fún nígbà tó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn tó bẹ̀rẹ̀ ẹ̀rùn rẹ̀ pẹ̀lú àlùwàlá àlùwàlá tó ṣe láti pé lẹ́yìn rẹ̀ kó dojú kọ àlùkébìlà wọ́n sì tún kọ́ ṣe bó ti ṣe jẹ́ pé ní ìgbà tí wọ́n máa bẹ̀rẹ̀ rẹ̀ ló ti lè pè é láti mọ̀ pé tí wọ́n gbà lórúkọ ló ṣe pè rẹ̀ ṣe bó ti wá nínú àdé rìfáà ìnáwó àbẹ̀rẹ̀ òun náà ní kíkọ́ sọ pé ọ̀lọ́ ẹ̀kọ́ àti máa ṣe tó dáhùn tó bá rẹ̀ nígbà tó kún kíkọ́ kí tó bá rọ̀ lọ́rùn nínú àkókò náà àtúmọ̀ nínú ìlú ayà mi mo fẹ́ gbà lérò pẹ̀lú ilé yẹn kò ní àlè pé kò kí bá ti hàn. Mọ̀rọ̀ anábìsí máa sí náà tó ní ọmọkùnrin àti ẹ̀sọ̀rọ̀ náà kẹ́mi nà Kùrán kan tó bá rọ̀ ọlọ́run tí ń bẹ pẹ̀lú ẹ̀ nínú Kùrán tí ń bẹ pẹ̀lú rẹ̀ ó ní sí pẹ̀lú pé aha sórí ó yìí túmọ̀ sí pé nígbà tó bá fẹ́ kírun ó bá aha sórí nínú Kùrán tó lẹ́ ètè náà hà sórí àbí tọ́jú sí pé bóyá ha ha ha dáadáa ìjà ha dáadáa là ń fẹ́ ká máa ké nígbà tá a máa ké ọ ní ìpadà. lẹ́yìn rẹ̀ wọ́n ní mọ́tà àìsà lọ́pọ̀ máa ní ìlànà bí a lẹ́yìn náà wọ́n ní kó o pọ̀ títí tó fi fara balẹ̀ ní ìrùkú rẹ̀ lẹ́yìn tó jẹ́ ti àròkọ láti pé yẹ bá ti sọ̀rọ̀ ẹ̀ sáájú alẹ́ sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ látọ̀ka sí alẹ́sìmẹ̀ náà alẹ́sìmẹ̀ náà ètò túmọ̀ sí ká farabalẹ̀ yẹ ti pété aláti rògbò jẹ́ rògbò láti torí sókè àbídá láti tẹ̀sùjú òkè àti tẹ̀sùjú láti torí sókè gbélé ìgbẹ́nu pẹ̀lú. ọjọ́ ọ̀ràn yẹn kíkà mójútó nírọ̀rùn wa yàtọ̀ sí bí a ti ti sọ ní alimẹ́ta tó hánẹ́bí kí kì í ti dandan onídìíkà farabalẹ̀ lọ́wọ́dì òkú àdìgbòrí sókè lẹ́ka náà ilé ìtàkùjú wa ní musu mùsùlùmí àtẹ̀wé Muhammad sọ̀rọ̀ àdìwà ìṣẹ̀lẹ̀. lẹ́yìn rẹ̀ tó mọ̀rọ̀ bá ṣáà ṣáà ṣe àtẹ̀lé lọ́kọ̀ọ́ gbígbórí sókè láti rò títí tó fi dúró dọ́gba aláṣàkíyèsí láàrin pé ní ìgbà tí ó bẹ̀rẹ̀ rún ìdúró ló fi bẹ̀rẹ̀ rún ìdúró iná ló fi pé Suratul Fatiha ìdúró náà ló wà ó fi ké súrà lẹ́yìn Fatiha lẹ́yìn tó gbórí sókè kó dìde dúró eléyìí fi ń hàn wá wípé lábẹ́ òfin ìgbé ìyàtọ̀ láàrin ìdúró tá dúró síwájú kó tó rò pọ̀ àti ìdúró tá dúró lẹ́yìn rò pọ̀ kíkíní kejì wọn orúkọ fi ń jẹ́ ní kíni àlùkìyà orúkọ fi ń jẹ́ ní àlùkìyà lórí ẹ̀ bó o ti ṣe ṣe. síwájú kó tó rúkú ọ tó o ti ìdúró ló wà bẹ́ẹ̀ náà la ṣe lẹ́yìn tó o bá kúrò ní rúkú ọ nítorí pé ipò yẹn náà rúkú ìdúró náà là ń pè ya pa ẹnu nípa ìgbóná àti ọwọ́ wa sí ní láti òkú ọ̀ láti gba owó ìpadà ni sí ìgbà ìyá wọn tá a kiri tẹ́lẹ̀ àbá ka ọwọ́ ìpìlẹ̀ níta ríta ló sì yé wa nínú tí àwọn olùmọ̀sọ́ mẹ́ẹ̀. ó ní pé ìyapa yẹn sábàbí rẹ̀ ní pé ṣé ń dá ṣe lẹ́yìn ìgbà tá a kúrò ní òkú ṣé ni wọ́n ń pè é àbí ètò ìgbọ́ ẹjọ́ ní kìí ṣèdúró ni wọ́n ń pè ó ní pàǹkádà àti ọwọ́ padà tí kò tọwọ́ wà síwájú tọ́jú òkúrò náà. àwọn olùmọ̀tọ́ sì ní èyí tá a ti ká bọ́ òkú ìdúró ni èyí tá a lẹ́yìn òkú ìdúró náà ni wọ́n pè náà wọ́n ní alukóòlù fẹ́ kéèyàn mi. أو قول في قيام آخر kíkẹ́ tá a sọ nípa àdúró kan náà láti sọ nípa àdúró mi. ilé ìtútúmọ̀ sí pé máa kọ́bùlọ̀ rògbò wáyé ìyáàmú wọ́n máa bàrẹ̀ lọ́wọ́ kẹ́lẹ́. ní tá a ṣe síwájú ká tó rògbò ìdúró ni wọ́n pè. ní títí pẹ́ lẹ́yìn rògbò náà ìdúró ni wọ́n pè. ní tá a sọ pé kó o ṣe kó o tó rò kó o lórí ìdúró iná la sọ pé kó o ṣe lórí ìdúró tó fẹ́ lẹ́yìn àkókò ṣe dá lórí gbígbọ́ wọlé àyà àbá ìgbọ́ wọlé àyà. ثم من حديث وائل بن حجر رضي الله عنه أني أروي النبي صلى الله عليه وسلم ní ìdúró lórí àyà àfikọ́jẹ́ pé wọ́n ká ọwọ́ ọ̀tún lórí ìtòsí wọ́n gbé lórí báyà. láàárín wọn ní ìdúró lórí ọ̀rọ̀ láàárọ̀ tí wọ́n gbé ọwọ́ ọ̀tún lórí ìtòsí lórí báyà. tẹ́ńtẹ́ ń bẹ síwájú òkú ọ̀ tó bá dẹ̀ dúró láàárín pé tí ń bẹ lẹ́yìn òkú náà kọ́ ìdúró lọ́nà yọ̀tún láàárín méjèèjì yẹn. ليه؟ لو الجمع هو يعني حتى تعتدل قائمة نارو نتركه títí tó fi dúró lọ́gbà ìdúró ni wọ́n pè ó fi hàn pé ìdúró náà ni wọ́n bàjẹ́. wọ́n padà sínú tíra tó ìdájọ́ tó hàn pé kẹ́rì tíra tẹ̀lé ní àkọ́rọ̀ ṣẹ́rọ̀ tó kẹ́rì ní àkọ́rọ̀ nínú tíra yẹn. wọ́n ní gbọ́dọ̀ táwọn ìdí ń bẹ lẹ́yìn òkú àwọn ẹgbẹ́ ní kìíyà àwọn ẹgbẹ́ ní kíni ọwọ́ màtán àwọn ẹgbẹ́ ní ọwọ́ màtán ọwọ́ màtán àwọn ẹgbẹ́ ní kìíyà àwọn ẹgbẹ́ ní tọ́wọ́rù kìíyà àwọn ẹgbẹ́ ti pè é yàtọ̀ àti àtẹ̀lé la pọ̀ ọ́ nínú. ولا مشاحة في السلاح ثم يمكن أسبوعات به يكتب لبه لبه Fede lei, mi chiede come ho acquisito la risposta. Torí ẹ̀, níbẹ̀ àwọn sọ ike tó bàtà àfi pè ní kọ́ọ̀mà ìwà àbọ̀ òní pé ìdúró nù níbi pé àkìkí àkùránì bẹ̀ a kì í sì ṣe àkọ̀mọ́kọ́lọ̀ nínú ẹ̀. Àwọn ti pè ní ọ̀wùmá kéèké ṣe dúró. Agbọ́dọ̀ ní kí àkùránì lẹ́yìn kú ọ̀. Ẹni wá sàkọ̀mọ́kọ́lọ̀ níbẹ̀. Ṣé ẹnìkan nínú àwọn ẹni tó náà tún kọ àkọlé lórí ọ̀rọ̀ tó àdókè náà nínú àwọn àdókè àdókè ọ̀rọ̀ yìí kò tẹ̀lé بتركتي أن تمكن وجهه سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده لكن كل إخواني كله أعتبره أعتبره سمع الله لمن حمده سيرني أقوله أقوله Ọ̀sẹ̀ ìbàjẹ́ bá ń kó olóṣù àtọ̀rọ̀ kan náà ọ̀sẹ̀ kan lẹ́jọ́ kò ní àbí dúró. Ẹ̀rọ kan náà ọ̀sẹ̀ kan lè rí. Àbí kó náà àtọ̀rọ̀ kan náà wọ́n tó yẹ fáìlì àwọn dàrú. ìyàmù náà ló náà máa jẹ wọn làwọn pè ní kọ́wọ́mà nítorí wọn ìgbé àkùránì bẹ kò sì sí gbólóhùn àkọ́mọ́ bẹ ọ̀kan nínú àdàbíyà náà wàá fèsì ó ní àbùdá wọn ni torí pé ẹni tó sọ sí ní ọlọ́run naa ló tó o ìdàpọ̀ ní parí wíwí rẹ̀ àfi ní ami ko níbo ló tó àti ẹ̀sìn sọ ọlọ́pẹ́ náà wọ́n ti hàn pé bá ti dúró yàtọ̀ sílẹ̀ ẹ̀gẹ́ tí ó rọ́pẹ́ náà wọ́n ti hàn pé láti rí bẹ́ẹ̀ láti dé wọn àwọn akẹ́kọ̀ọ́ tó wà dáná nítorí káwọ́. عدد كثيرا طيبا مباركا فيه إليه مفرحين كيف التسبيح حتى من السماوات ومن الأرض ومن ما بينهما ومن ما شئت من شيء أهل الثناء والمجد حق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما عطل ولا معطي لما منع ولا ينفع ذا الجد من كثير وإليه فرق يجب كل ما قلنا إذ ما قلت كثيرا منه ما قلت كثيرا ولا تدعنا بسرعة لما ويلي بروي rẹ̀ ló ti dẹ́ pé kó ní wọ́n ti torí rẹ̀ pé ìdúró yẹn kí kì í ṣe dúró lẹ́yìn ìjọba bẹ́ẹ̀. eléyìí tó wọ́n sọ pé kì í ṣe dúró làǹkì láì kò yẹn nana kí lọ́pàá tó ẹ fi gbé dúró òun ṣe bàbá ilé ìtumọ̀. nígbà wọn kò kọ́ á kò kọ́ á wò wọ́n bẹ́ẹ̀ wọn kọ́ dá wọn àlàbíyà. ìlú jẹ́ máa lọ kọ́ á láti sọ ìpè dábàá sí àtúntí ní kòkò ha àwọn yòókù ń bọ̀ jù hàdá lẹ́. nígbà wọn kò wá wo wọ́n yẹ pé ìdílé ń bẹ lẹ́yìn òkú mi dúró kò wá òkú bẹ̀ kò wá wà ربنا ولك الحمد كان رب ليه ẹni tó wá ti kí àwòrán bẹ̀ fún ọ̀sà kọ̀ mẹ́fẹ̀ kìí ṣe dúró àwọn òtúmọ̀lù dúró bá nínú ẹ̀rọ kọ́ wa. agbọ́kọ̀ òkú àwòrán níbẹ̀ wọ́n wá sàkọ̀ mẹ́fẹ̀ náà. lọ́tọ́rí di ẹlẹ́yìí ìlú wọn máa lórí ọ̀la gbàrà amọ̀tò tó bá èmi yá. kí ẹni tó sọ ikú kò dá owó padà sí kò tọwọ́ wà nídúró tó síwájú òkú tí wọn bá sọ pé àìdáwọ́ padà síbẹ̀ lẹ́yìn òkú òbídà òṣìṣẹ́ sọ̀rọ̀ pé òní dá padà àìsọ̀rọ̀ sọ̀rọ̀ pé ọ̀gbọ́dọ̀ ká lórí ara wọn kó pé kíkà lórí ara wọn yẹn ìrìnà abẹ́rẹ́ sọ̀tọ̀ pé. ìjọba ní pé nǹkan àtọ́kù ìbílẹ̀ kó ló ti fọwọ́ tẹ́lẹ̀ kọ́ dàálẹ̀ tẹ́lẹ̀ náà náà òkúkú dàálẹ̀ nítorí pé nù àwọn ìwáyà mi ti wá bá dìbì láti ọba ìṣúra lọ kẹ wàá ti tẹ̀lé títí tó ṣe mú wàá ti tó wà tẹ̀lé tó wà lọ́wọ́ wà tẹ̀lé. ẹ̀yin ti mọ̀ ní ọ̀nà àyè tí ọmọ máa wà ní ìyàtọ̀ síra sábà wà dúró oníbọwọ́ ti wà sábà rúkú oníbọwọ́ ti wà sábà jókòó oníbọwọ́ ti wà sábà máa ti di oníbọwọ́ ti wà sábà máa ń lọ orí kalẹ̀ oníbọwọ́ ti wà àbíbẹ̀ kọ́ ni ọwọ́ yẹn wà nípò. àmọ́ ìdúró ẹ̀kọ́ àyẹ̀kọ́ ẹgbẹ́ ti jókòó ti wà nílẹ̀ kan lọ́kọ́ ti jókòó náà ìṣẹ̀lẹ̀ dédé ibi tó wà náà ni wọ́n wà tó bá jókòó nínú kòkí àdáyà. wọ́n lọ ká wọ́n fún ìkọ̀ọ̀ká ní ìgbà tó bá láyé ọwọ́ náà kọ́ kó lọ lílẹ̀. tó fi èyí tó ọgbọ́dọ̀ yàtọ̀ sí ètè ìbẹ̀lẹ̀ lè àtìmọ̀ pé tẹ̀lé àtiwá wọ́n mọ́ lórí wípé táwọn sì yàtọ̀ láàrin tọ̀dọ̀ ra wọn láti má fi tí ọ̀dọ̀ ra wọn wéra. ìrẹ́ ìdúró lélé ìdúró lélé ìyá wọ́n ní àwọn ọ̀rẹ́ tó sọ pé nínú àwọn olùmọ̀ láti fẹ́ kí bíbí àtọ̀ wá àkọ́bẹ̀sẹ̀ òṣèṣì máa wá mẹ́ sọ̀rọ̀ wọ́n ní àwọn máa sọ̀rọ̀ láti ṣí ìpẹ́ tó bá wù ẹ̀ tó bá wù ìgbẹ́ nìkan ti sọ náà àwọn akẹ́wọ́n ẹ̀rọ mi kò sọ. ẹni kankan sọ kò lè ti dànù nítorí pé àìrẹ́ni tó sọ ojúmọ̀ sí pẹ́ nìkan sọ. sọ láti mà nínú òfin ìbẹ̀rẹ̀ à ibi tí ìbẹ̀rẹ̀ lílo lọ́wọ́ tó bá wà. ìyẹn ìgbà wọn ní gbogbo òdúró àárẹ̀ ìdòdúró rí àbíkáyà. láàrin ti tẹ̀síìlì rẹ̀ ìlànà ìtẹ̀sí àtúntò pé ìdúró tó síwájú òkú lọ́ba nírò yàtọ̀ sí ti fẹ́ lẹ́yìn òkú àkẹ́rì fún lẹ́yìn ẹ̀. ìrẹ́ tó ti dẹ́ gbé ìfọ̀kànbalẹ̀ sí ń bẹ ẹni tó dáwọ́ padà sí orí báyà rẹ̀ lẹ́yìn òkú ò kò sí ẹni tó dáwọ́ lẹ̀ lẹ́yìn ẹ̀ wọ̀ wá. ìrẹ́jú máa pẹ̀lú ara rẹ̀ pé ọtí kìí kí dàtà rẹ̀ sáàdàbí. náà lọ́sọ̀rọ̀ kó lè yọ ọkọ̀ tó mi kọ̀ إلا صاحب هذا القول لكن لو أصلا في تعليق فواحد الله يواحد يحتاج النبي محمد صلى الله عليه وسلم كل ما نرد إليه ونظر عن النبي صلى الله عليه وسلم طريق مرفع حتى تعتدل قائما لأن الكل في هذا الوقوع يجدوا في دور دقة دورين ثم اكتب lẹ́yìn ìgbà tó bá ti dúró dọ́gba ẹ ti nàbí ọ̀dà kọ tó yẹ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ rẹ̀ wọ́n ti sọ̀rọ̀ gbaná wọlé kẹta wọ́n ti sọ̀rọ̀ wá sí ọ̀dọ́ máa ní ilé ìdílé máa mọ òkè ilé ìdílé ọ̀rọ̀ òkè ọ̀tọ́ kàti òkè lé nítorí tí ìyá àti ìgbà àti nínú àti ìgbẹ́ bí àwọn olùwà ti lè sọ ọ̀dọ́ àdìgẹ́ni wà á ti máa sọ̀dá أركان الصلاة فرائض الصلاة ما لا بد منه في الصلاة لتكون الصلاة صلاة ọtọjọ ra oríkun sókítọ bá dé irun òní jẹrun ànábi tọrọ bá dé bí bẹ́ẹ̀ wọn sọ pípọ ọpa dé bí wọn bá yẹ lọ sáà lọ ẹ là kó tẹmí àwọn ọmọ káfíńdà ẹ ti máa sọ̀rọ̀ mọ náà kò sínú àdé bá ọ sọ pé àìsínú àdé ti kan kò túmọ̀ sí pé kò sínú àdé ti rẹ̀ gẹ́gẹ́ bí kò yé wa ẹ kò túmọ̀ sí pé arákùnrin tí ànábi bá ń ní àdá lọ tọrọ rẹ kí òfin kírun kìí ṣe súnà ló fi bẹ̀ àti àwọn kọ̀ọ̀bọ́ọ̀nì ìyàrá ti fi sọ́kò fi kírun dáadáa. ó túmọ̀ sí pé ẹsẹ̀ ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ó ní ti pẹ̀lú òkúrò hálẹ̀ lè fi sọ̀rọ̀ àti yìí fi jẹ́ níbi ọ̀rọ̀ ẹ̀. ibi mẹ́hẹ̀ yẹn ó wọnú rẹ̀ lágbán ibi kò fi àwọn ọ̀rẹ́ ẹ̀ lókè kúté. ó ti gbọ́dọ̀ pé ó ti dàkúdàkú ní ó farabalẹ̀ kí irú wọ́pọ̀lọpọ̀ tí wọ́n kírun lónìí tó jẹ́ pé wọ́n ti kó àwọn àrùn yẹn jọ dáadáa àsìkò tó bá fẹ́ kí bóyá fọ́ọ́ ọ̀sán màbúrẹ́ ìṣà lónìí wọn bọ̀ ó fẹ́ kírun wọn bọ̀ ọdún lẹ́nu láàrin mẹ́ta ó ti lé ẹni kí náà àárẹ̀ wọn bá ti kí bọ́ọ̀lù kí á fi ìgbà tó mẹ́ta kí gbogbo àwọn rákà yìí nínú rẹ̀ lè tó àwọn ọmọ ọkọ̀ ìjọba. Gbogbo parí ìkọ́mù bẹ̀rẹ̀ sí ìbàdàn. Fún àwọn ilé yẹn láṣẹ kò fi pa àwọn ọ̀sán tó ọ̀ràn ẹ̀ àwọn ọ̀ràn. Ìyẹn bá ti pa tó ọ̀ràn ẹ̀ òkè tó sọ̀rọ̀ jù tó wá ń kó yẹn lọ́ọ̀ká láti ṣèdájọ́ kó kí ọ̀dà kó kí ọ̀dà òun náà ní sábùkù bá wọnú tó jẹ́ ọ̀ràn ẹ̀yàn lọ́wọ́ kíkẹ́ pé bóyá kò sí tẹ̀sí ìgbòho yẹn ní òkú tẹ̀sí ìgbòho yẹn ní òkú kíkẹ́ ìgbòho pọ̀ lọ sí bẹ́ẹ̀. wọ́n torí pé kí o ó ti fẹ́ ó ti òkú báyìí. Ojú ó ti lọ fún òṣìṣọ́ àti ìrìn ìṣẹ́ afẹ́ dàgbọ̀ ìṣẹ́ ìrìn lélẹ́yìí. Sọ yẹn ti mọ̀ káwọn yẹn ti Bẹ́ẹ̀ tó kórìí kí gbogbo tó kù gan mọ́ wà pọ̀ ó fi torí kalẹ̀ láì. ó ti kórè lọ bí ajá pé irú wọn pọ̀ bàjẹ́ ìlú eléyìí tó ti tẹ̀ àti ọlọ́ọ̀ká pé eléyìí ń kọ́ òkírun òun ṣeré ni. wọ́n ní tó mẹ́tíọ́dù àti wà á máa jẹ nítorí kalẹ̀ sára rẹ̀ fi balẹ̀ lórí ìwé náà. Máa bẹ ní ìforí kalẹ̀ sára rẹ̀ fi balẹ̀ nínú ìforí kalẹ̀. Tó gbọ́ ẹrù ní òun máa tún ọba forí kalẹ̀. Wọ́n sọ̀rọ̀ pé wọ́n ti fi orí kalẹ̀ láti fi jàjà náà. Kí á máa máa lọ́kàn wá jẹ̀mọ́ ẹ̀kọ́ bá rúkú yẹn. Ẹ̀dá jọ wà lọ́kàn wá pé wọ́n tẹ̀ bọ́lọ̀ ẹlẹ́dàá mo tẹ̀ bọ́lọ̀rùn ẹlẹ́dàá mi sẹ́nu kọ́ yẹ kí n farabalẹ̀ àbí yẹ kí n farabalẹ̀ tó ọ yẹ kí n farabalẹ̀ ṣe tó tẹ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ kó lè farabalẹ̀ ẹ ò kí tí bá tọ̀balẹ̀ sí àwọn èèyàn rẹ̀ sí owó ti tọ̀balẹ̀ ẹjọ́ òun tọ̀balẹ̀ sí ẹ̀kú ọ̀dẹ́ta wọn ò tí ì ní ọkọ̀ tọ̀balẹ̀ dáadáa ó ti di dé kíákíá fún wa ah, tó ń kí mi náà nìyẹn yàtọ̀ ìlọ́gbé kí n tó kọ́ tọ̀balẹ̀ bẹ́ẹ̀ ọlọ́rọ̀ bọ̀ ọ̀dọ̀ balẹ̀ ọlọ́rọ̀ bọ̀ ọ̀dọ̀ ẹ̀ẹ́dẹ́ tí yóò kọ́ ẹ̀ẹ́dẹ́ lọ́ba lẹ̀ lọ́ba lẹ̀ mẹ́rin so that wàá fi kúrò ẹ̀yẹ òkè gbogbo lẹ̀ àwọn àti bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ rà ọ̀rọ̀ wa tó dà ọ́ ọ̀rọ̀ wa tó kó gbára dálẹ̀ bọ̀ yàrá ìlú ìkàlẹ̀ ọ̀rọ̀ polisi ọ̀rọ̀ ìtọ́lọ́wọ́ yàrá ó yà sí àkọ́kọ́ gbé àgbàdo jẹ́ lọ kájú lọ kí orí kalẹ̀ kó o ti bẹ ní orí kalẹ̀ rẹ títí tára ní ìpàdé ní orí kalẹ̀. Yẹ́nì kí jákèjádò ó ṣe. Ike ìgbà tó wá orí kalẹ̀ ìdí kọ́kọ́ rẹ lọ́wọ́. Wọ́n ti tẹ̀ bí ẹ̀. Wọ́n ti gba ìtẹ̀ sí ìdọ́gbẹ́ tí wàá bá àrùn ìgbà rẹ̀ ní orí kalẹ̀. Ẹ wọ́n mú ìtumọ̀ wá sínú ọ̀rọ̀ wa èyí ò wọ́n bàjẹ́ iṣẹ́ tí ò lẹ́mìí la iṣẹ́ tí ò bá ti lẹ́mìí la kìí sábà jẹ. Òtú kíkí kí n máa kí n máa fi ara kíọ̀ kí n máa ṣàkíyèsí bọ́lá wa ni òtú kíkí máa fọkàn ró wípé ọ̀rọ̀ òsì níjà kí n máa fọkàn tẹ̀lé òsì tí wọ́n máa fara lásán tẹ̀lé látàrí pé wọ́n wo ilé ìkórè tí wọ́n bá fi mú ọ̀kan kúrò lára rẹ̀ èmi gan lára fúnra rà tí wọ́n bá ní kí n fúnra mi ládàá tẹ̀lé sí ìtẹ́lá kò sí ọ̀wọ́ àtúbàtúbà ní ìsọ̀wọ́ ọ̀wọ́ tẹ̀ lẹ́yìn ìbátẹ́lá kò sí. Gẹ́gẹ́ ìrún káàkiri wà á ti tọkàtọkà òfin ṣe fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ kí ẹ sàrà rẹ̀ bẹ́ẹ̀ eléyìí ló máa ń fàánù pẹ́ẹ́pẹ́ ní wá dúró bẹ̀rẹ̀ òfin lọ́wọ́ ti ta lójú tó wá tẹ̀ kó ní máa ta ló tẹ̀ fún tó bá forí kalẹ̀ òfin máa ta ló forí kalẹ̀ fún eléyìí ló máa ń kákí ló máa ń jí kákí ìjàmbá nínú fífa lábàlẹ̀ nínú fífa kaba lọ ìtumọ̀ púpọ̀ ọ̀ wá sílẹ̀ lórí ọ̀ ọ̀ àgbẹ̀yẹ̀ sílẹ̀ olùkẹ́ sílẹ̀ sípò ló kó lè tẹ̀lé ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tó dábì fún ìwà tó tuntun láyé wà tó wà tó òfin rọ̀ mí lọ́rùn sí ìjẹ́ tó mọ̀ mú kí tó tẹ̀sí fún ọ ní kọ̀kọ̀ àti gbangba tó sì máa tẹ̀sí ní ilé kan kíkà ní òní wọ̀bẹ̀ láti wá sí tó bá ti kọ̀ọ̀kan tẹ̀lé bẹ́ẹ̀ wà á nígbà ṣe fún àwọn ọmọ ìdìnnà bí ọ wọ́n yàtọ̀ sáwọn ẹni tí wọ́n wọ́n lè bá nísìnyí wọ́n á ti káwọn lè sinmi dáre ọ̀rọ̀ láti sọ̀rọ̀ láti kó ẹ̀dájà ti káwọn sinmi dáre. ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ìrún ti di sinmi fún ìṣẹ́ kan sálámù. àwọn àtòtún náà ti kílè máa mọ̀ tó wá sálámù sálámù tó wá sí wá náà wà orí kò ní ọ̀sìn rántí àtàwọn yìí. Ah, torí ẹ̀ wọ́n ní kó forí kalẹ̀ kó wá sẹ́kọ̀ ní forí kalẹ̀ títí tó fi ní ìfarabalẹ̀ lórí forí kalẹ̀ yẹn. tọ́mọ̀rọ̀fà ṣá tọkọ́mọ iná jáde sá lẹ́yìn náà forí sókè lẹ́yìn náà tó fi forí kalẹ̀ máa wá bẹ níjókòó yẹn títí tí ó fi ní ìfarabalẹ̀ lórí ìjókòó. ìjókòó ti ń bẹ láàrin ìforí kalẹ̀ méjèèjì. eléyìí tọ́ka sí pé tabara ìtókè ọ ìforíkalẹ̀ tí o fi ìjókòó la ìforíkalẹ̀ méjèèjì kíláàsì níjàdọ́ fún rẹ̀ látọ̀ ní ẹ̀sìn bàjẹ́. nítorí ìrìn tá a fi tá a fi ọ̀kan nínú orí kúnlẹ̀ láì mú wá ìrún bẹ́ẹ̀ ò lè jẹ́ àrùn tó ṣe kí ni lọ́la làásìá. orí ẹ̀ ẹ̀ sì ìjókòó kọ́ farabalẹ̀ láàrin ìforíkalẹ̀ méjèèjì ìjẹ́ ra rẹ̀ oníṣòwò òfin rẹ̀. ثم اسجد حتى تطمئن ساجدا لين أخرك لك يجدو في فراباله لا يجدو في باله كيف أخرك لك إلينا ثم اسجد ẹnìkan ó sọ yìí kékeré kátà ti fi hàn wọ́n àforíta rẹ̀ kọ́ lọ́ọ̀rọ̀ ọ̀kadì tó ọ̀kadì tó bá wọn méjì méjì ni wọ́n ká máa tẹ́ra bá wọn ọlọ́pàá lòun wọ́n á sọ pé kìí ṣe òun bẹ́ẹ̀ náà ni ìmá mo kírun fáwọn èèyàn kí wọ́n á sàké forí kalẹ̀ lẹ́ẹ̀kan nínú ọ̀kan nínú àwọn aráka àwọn wọ́n ti sùkánù mọ́ ìgbà tó parí lọ́sẹ̀ wá sí ìlú olùsá lọ́wọ́dì kó tó olùkọ́ sálámù ó lò wí pé ìṣe lọ́dà bí ẹni pé ó gbà kékeré súra láì bàjá ó ní sùjúdù sáwù gbígbé kò sí ìkankan ọ̀ oríkò tiẹ̀ lágbára rẹ̀. Ilé máa fi oríkò sílẹ̀ nínú ìṣèlú sáwọ́. Torí ẹ̀, ìmáàmù tó ti bẹ́ẹ̀ ṣẹlá rẹ̀ ìrọ̀ rẹ̀ báyìí. Ọ̀pọ̀jọ̀ ọgbọ́dọ̀ jẹ́ tó ti ké lágbára parí wà forí kalẹ̀. Nínú àdáyà tó fi rán létí ọ̀ wà forí ní ìṣá. Àbàtẹ̀ wà fún sí i wàá forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá dára. wọ́n ti tẹ́tí rákà kínní ni bí rákà kejì ló ti tẹ̀lé bí rákà kẹta tí wọ́n bá tẹ́ rákà kẹrin rákà mẹ́rin ló ti tẹ̀lé á padà sí bí rákà yẹn máa fi ká tó ṣe wàá tí rákà bí dípò ètò ìgbà tí òkùnrin kan náà ti yẹ rákà kejì rẹ̀. ilé ìwọ̀n wa mọ̀ pé ọ̀ràn ẹ̀ jẹ́ lápá tó rákà kejì wípé ó pọ̀ nínú àwọn àyè ìdílé pẹ̀lú tí ń kírun fáwọn èèyàn bẹ́ẹ̀ pọ̀ màtó àwọn ẹni tí ń kírun lẹ́yìn tí ń kírun kan. ẹbí ọ̀gbọ̀n àwọn àjẹmọ́ ló ti fẹ́ ọkọ bẹ́ẹ̀. ọ̀gá lábẹ́dá wọ́n kọ̀ fún lówó ara rẹ̀ báyìí. wọ́n kàn ní ọ̀là kan àwọn lè máa mú wa lọ ya ní kalẹ̀ lọ́nà ọ̀dọ́ láti lè máa mú. ọ̀rọ̀ máa ń lè lọ́dọ̀ ní wa. ó bẹ̀rẹ̀ wa. ولا لا يقوم الرباح صلى الله عليه وسلم يغم يعني الناس أقرأهم لكتاب الله ثم القرآن في الإمام الموجود الإمام أقرأهم لكتاب الله كل الفقهاء من المالكية من أقرأ الصحابة أفقههم يعني ثم القرآن في الإمام الثابت ولم يقوم إذا يؤم الناس أقرأهم لكتاب الله أي أفقههم bẹ́ẹ̀ ni máa Malik gbọ́ etí ẹ̀ ìkẹ́ni tó wá sí àwọn ẹ̀kí ìrànwọ́ tó kó máa lọ́mọ ìkó òkè. ṣùgbọ́n lọ́ àwọn ìwà wa ti rẹ̀ àkójọ àkọlọ́wọ̀ àkọlọ́wọ̀ fífi tẹ̀lé ìrà kí wọ́n máa rà dà lóko títí rà àwọn ọmọ fi tún sí. sọ ìwọ láàfin àìrí wọ láàfin tẹ́lẹ̀ láàfin rà àtà ìdẹ́gà wọ láàfin pààyàn. ọmọ ìkéwòye kò sì lọ́mọ nípa tó. ni wọ́n pọ̀ ọ̀la gẹ́gẹ́ bí ẹnìkan tó béèrè ó ní nílò àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ máa ń àwọn àti àdéhùn fún wa wọ́n pọ̀ jáde wọ́n lè dáhùn ìjẹ́ rẹ̀ máa ń mú àwọn olùlẹ́ni tí ó ní mà nípa bá àti bá mi yàn lò lọ́mọ nípa public relationship ẹ̀dá kòkò ìkọlọ public relationship àwọn àti kọ̀lá ẹ̀wò tí tọ́lọ̀ fi lélẹ̀ ẹ̀wò táwọn lọ sí rẹ̀ nígbà tí ìjọba wa ń dà ó pípẹ́ ẹgbẹ́ mo lè má mú bẹ́ẹ̀ yóò pa gidi ha ni láti ṣètò àná. ẹsẹ̀ lélẹ́yìí yé sẹ̀sìn ẹjọ́ bá tẹ lọ́nà lọ́nà sí ọ̀rọ̀ àwọn òbí ẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn jẹ́mọ́ àwọn àbùkátà tó kù fífi ẹ̀ ló fa ìṣe ìbùkátà àbùkátà ká gbọ́ pé yẹ ẹ̀sìn wa. ẹ̀sìn ìmáà ọgbàgbé láti jókòó ní ẹ̀yìn rákà kejì láti tẹ̀sà ayá. Ìmáàmù tó á dìde àti ìmáàmù dìde ẹ̀wọ̀n ti sùkánù lọ sùkánù lọ sùkánù lọ ìmáàmù tó á bá àwọn ọ̀dọ́ sọ. Wọ́n á ní gbogbo ìjọba wa dùn. Ìwọ̀n rákà mẹ́rin fa ìmáàmù kíráka rẹ̀ dá lóko wọn wá. Wọ́n á kiri burúkú ó tún kíra kàtẹ́rin ẹ̀tọ́ dìde. Òkú kan nu ọ̀kan nu wọn ló kó wọn tó di bígbà tẹ́ pẹ́ ẹ sọ̀rọ̀ lórí wọn. Àmọ́ ṣe bá ti wẹ nìkan pé lóru yìí báyìí o. Láàrin ìjọba lọ́dà nígbà tó wà mọ́ pé ó òkú wọn tó kù. Ó kí wọ́n ká ara rẹ̀ kalẹ̀. Ṣé kòkó ti rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ Ṣé o ká yẹn? ọjà kó ti di ìmọ̀ mo sì mọ̀ tó bẹ́ẹ̀ ní kẹ́kẹ́. kí lè máa fi kí wọ́n kàkẹ́ dá kó fi wọ́n kàkẹ́. àwọn tí wàá tó wọn ti sọ̀rọ̀ àná wa. ẹni tí wọ́n kó wọn sùn dí wọn tí wọ́n rò ó rọra ní màdíẹ̀ kó wá pè. ìmọ̀ náà wà mí ọ̀fẹ́ fi hàn pé adé máa tó ní jó. wọ́n wá pè ó ní ẹlẹ́kùnrin ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ láti pàpà àpàlọ́ níbi ẹ̀sìn ọlọ́ tó ó ní ọ̀la nàárẹ̀ ìjà sọ ìgbé àwọn àkàn ájò àti ìmáàmù akọ ìmáàmù bá àwọn ọ̀sẹ̀ rẹ̀ ká ẹ̀ ti dídí ìhà àdìdí o ètò àwọn akẹ́kẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀fọn àtàlórà ẹ̀ ká ìmáàmù yóò ṣe àfún ọ̀rá ẹ̀ ọ̀dọ̀ títì. Bàbá yìí ẹ pè lọ́rẹ̀. Ṣá ara rẹ̀ lọ fẹ́ pa kú. Àwọn èèyàn lọ fẹ́ dá gbọ́tọ̀. Àwọn obìnrin náà lórí ẹ̀jẹ̀ máa wá máa wá mọ̀. Ìwájú kò kalẹ̀ pẹ̀lú àìmọ̀kan. Ẹ̀ ń gbà tó kí ṣe fún àwa tó ń bí ẹ dákun abẹ láti gbẹ ẹrí tó sọ ọ̀rọ̀ yìí kí àpẹ kí ẹ máa dán ní kí wọn. ìwà ìjọba ìrìlẹ̀ wa tẹ́lẹ̀ mọ̀ láti kó ga ní ara rẹ̀ láti tó lọ sọ pa ọ̀rọ̀ ẹ̀rí kan náà alẹ́ ti ọ̀dọ́láàdúrà àti olùkẹ́ni. náà ẹ̀rí nǹkan mọ́ ẹ̀yin náà lọ́mọ fóòtù ẹ̀ sọ pé yà láti fọ́ọ̀tù sọ́kọ́tù tó wọ́n ẹ̀rí. Nà sórí ìdílé ìdílé lé ẹ̀. Ọ̀dà assignment nù tí wọ́n bá dọ̀tẹ̀ sí mọ́ ẹ̀. Kí ni adé ta ẹ̀rí nǹkan tó ọ̀dẹ̀ fi ń bọ̀? Yẹn kẹ́ lọ wá ìjà kìí. نعم عبد الله ابن عمر باو ابن عمر باو ابن عمر بعدين وعن باو عبد الله صح عبد الله ابن بحيرة حديث صحابي تصور عليه قال عبد الله بن أبي رفوع يروني ما كان láti wá gbà pé wọn ò jókòó sàtáyà alákọ̀ọ́kọ́ wọn dìde. àwọn yàrá ti fún táwọn wà ànábì bá rọ̀ lọ́kùn sáré lọ́ba ẹ̀rí kẹtọ́ ẹ̀ kẹsì kẹ̀ sáré lọ́ba. nígbà tí ànábì parí ọ̀rọ̀ tó tó di fún asálámà wọn kò lè kalẹ̀ lẹ́ẹ̀mejì wọn kò lè kalẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀. torí ẹ̀ ló ti dẹ́ pé ẹ̀ẹ́ ní rí jókòó sàtáyà alákọ̀ọ́kọ́ nínú àdéhùn nítorí pé kìí ṣe rúkúná mìíràn àrùkáàdì sọ̀rọ̀. torí tó bá jẹ́ rúkúná lẹ́yìn náà òun náà yóò ti bọ̀ ọ̀rùn sùn nígbà tó bá jẹ́ pé orígun ni nínú orígun òun ìforíkalẹ̀ ìgbàgbé ò lè gbé ìforíkalẹ̀ ìgbàgbé ò lè gbé. ثم افعل ذلك في صلاتك كلها lẹ́yìn náà bá a ti sọ yìí ní kọ́ máa ń ṣe nínú gbogbo ọ̀rọ̀ rẹ o. Lọ́gbọ́n ti sàlàyé rákà àpapọ̀. Bèbè tẹ̀lé ha dá. Irú ìta sọ yìí ní kọ́ máa lò nínú gbogbo rákà pọ̀. Tó rọ́jò kò dábàá àwọn méjèèjì wọn fi jáde síbẹ̀yìn sí màwá. Màmá náà ń ta àwọn tíra mẹ́fẹ́ fà pẹ̀lú ìmáwá àwọn ọmọ fi jáde wọn lọ́kùnrin lè Bukhari wọn gbọ́dọ̀ yìí mọ́mọ́ Bukhari ló fi jáde. Ibn Majah nínú ìwáyà tí wọn ọyẹ pé àwọn ẹni tí wọn gbà wá nínú ìwáyà tí Ibn Majah àwọn náà làwọn tí mùsùlùmí máa lò nínú àdìsí jẹ nínú rẹ̀ hatta tatma'inna qaima kíkẹ́ ńgbà tó bá tó dúró náà máa dúró títí tí ara yóò fi balẹ̀ ní ìdúró. حديث رفاعة ابن رافع رضي الله عنه قال إمام أحمد ابن حبان واحد في حتى تطمئن قائمة قلوبنا تسواجه يعني إمام الطبراني قصد رواية رفاعة ابن رافع جاد من المعجم الكبير nínú olùwáyà من dìrò ní أحمد imam ahmed حتى ترجع hatta tarji al-iraq kó o gbé ẹ̀yìn rẹ dúró dáadáa kí o gbé bọ́ọ̀lù dáadáa sípò rẹ. ẹ̀kẹ́ gbà tó bá dúró wà dúró dáadáa wà tó ọ̀nà ro láti rò kó títí tí gbogbo egun ìpadà sípò rẹ. ìsèké ni kíákíá lọ́nà lọ. alimami Nasa'i àti Abu Dawud àwọn náà tún ti jáde nínú àti ìgbà àtẹnáà. فإنها لا تتم صلاة أحدكم حتى يصدر الوضوء كما أمره الله تعالى ثم يكبر الله تعالى حين يوسع الله أكبر ويحمده ويحمده يوسف ويثني عليه kí ó sì yóò yan lọ. eléyìí ọfà ìyapa lánàá kọ ha lánàá yóò sọ pé ó ti fàjà. tètè bẹ́ẹ̀ lásán àti tàní òtútù rárá o ẹni tó bá mọ fàjà mi kò tó fàjà lọ fi o. àmọ́ ẹni tó bá mọ fàjà mi kí ẹni tó wá nínú síra àbùdáwò àtàwọn míì wọn àti pọ̀ ẹni tó mọ fàjà mi kí wọ́n sọ kìíní subhanallah. والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم كان نبي صلى الله عليه وسلم صنم بأخبار بلاد موجته في سورته ṣùgbọ́n ìtumọ̀ fàtíà kì í tòkè fàtíà fífẹ̀yìn fọlọ̀ kò tó fún ìlàwọ̀ olùmọ̀ ti sọ pé rìwáyà yìí ṣé ń tọ́ka sí ìwà àwọn ìpínlẹ̀ rẹ̀ àdúrà tá a fẹ́ ṣe ọ́ nígbà tá a ti ṣe mọ̀ bá àdúrà tá a ti ṣe ọ́ ẹgbẹ́ kí ni ìsọ ara. Bìdẹ̀lì àwọn ìwà ayé àtúntò wa wọn lè máa bẹ̀rẹ̀ ìrìn pẹ̀lú kí ni alihamudulilayi wọn kà á. Lórí ẹ̀ inú gbọ́dọ̀ fi ń tọ́ka sí Fatiha. Nítorí kí nínú Fatiha, Hamdun wa Tanahun. لله حمد لله وثناء عليه tó wà nù fàtíà nù fífọpẹ́ fọlọ́ yíyan náà náà lọ́wọ́ nù fàtíà wọ́n tọ́ka sí pẹ̀lú ìtumà. ó ti jẹ́ pé hamdulilahi wàtẹ́nà ọ̀nàrẹ́ wọ́n ní ṣe pẹ̀lú kíni ẹni tí kò máa fàtíà kí àbí nǹkan mímu àwòrán àn lẹ́kọ̀ọ́ ọ̀nà yẹn ti ẹni kíni ọ̀nà lọ́wọ́ alhamdulilayi àti àtúnṣe. وفيها من رواية هنا فإن كان معك قرآن فاقرأ القرآن ما تقولوا لك يتوسط على ذلك القرآن ما تقولوا لك وإلا أحمد الله وكبره وأحمده توبة أحمد كما القرآن عليكم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله سبحانه وتعالى àti bá ti pèsè rẹ̀. nínú ìwà àti àbìdánwò wọ́n ti máa mọ lọ́m ẹ̀ẹ́dì ló fi yọ àǹfààní fún wa bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ́ fún ọkùnrin ọ̀gbìn lọ́wọ́ ìwà ìwà náà fẹ́ẹ́ fi ṣe torí kí ẹlòmíì lọ́ba yọ sọ ẹ̀ torí kí lẹ́sẹ̀ mi láti sọ ọ̀sọ̀ nínú àgbẹ̀ wọn specialize nípa òkè ọlọ́ àǹfààní fún wa bẹ́ẹ̀ ṣe tí àdínkù àlùkò kálẹ̀ àti mọ̀ọ́sẹ̀ kò tó rí pípọ̀ kan mú ìwà ìwà kálẹ̀ àti mọ̀ọ́sẹ̀ kọ̀ọ̀kan ti tẹ̀lé nítorí pé wọ́n ti wà ọ̀fẹ́ǹtì lókè ìgbà tó bá ti dé gbólóòtọ́ bẹ́ẹ̀ tó gan fúdàjọ́ kò sínú ìwà àyàtọ̀ bóyá gbólóòtọ́ bẹ́ẹ̀ tó fúdàjọ́ sínú ìwà àyàtọ̀ ìjọ kò sínú sí ọ̀hà àyàtọ̀ ó ní láti padà sí ìtẹ́rù ìyẹn òun ti wá ó wá ó wá sí wájú ṣé ìwà àyàtọ̀ ìtẹ́rù ìdíyìn fẹsẹ̀ rìn gàdí ọ̀fẹsẹ̀ rìn ẹni lórí tó wà nínú buhari àti ẹ̀dá sí bùkátà láti bá wọn náà yìí lè kí ọ̀rọ̀ dáná ní bá aṣọ tó lè bá yé wa lórí rẹ̀ ìlọ́pàá làwọn olùmọ̀bí ń sọ̀rọ̀ nípa àmàgádá ń pè ní mọ̀tàkùrọ̀dà alẹ́tàkùrọ̀dà ó bí àwọn tíra sáńpẹ̀ ní kí mọ̀tàkùrọ̀dà ìlọ́bí buhari ti ṣe wà wọn náà lọ sí ìwáyà àwọn àdéhùn ìwé tó wà lóko àgbọ̀ náà tiẹ̀ sí ìtọ́nà ti Buhari wọn wá gbólóhùn ní tiẹ̀ òbí nígbà tí wọn náà bá bẹ̀rẹ̀ sí ìwáyà wọn àwọn àdéhùn yẹn tí mo bẹ́ẹ̀ ti gba ti Buhari wá ìtì ẹ̀rọ òní lò àbájá kọ́ wà bẹ́ẹ̀ àbájá kọ́ wà bẹ́ẹ̀ ilé náà ti bí abàlẹ̀ tó pọ̀ nínú wa ilé yẹn bẹ nínú fòlónù ọ̀sùn àti àdéhùn torí ẹ̀ eléyìí iná ìjọba tí wọn tọ́ka tó wà nù wáyà tó wà nù wáyà tó wà nù wáyà tó wáyà tó wà nù wáyà tó ti nà ó tí ìlà tó kó kọ rẹ̀ rí o ìgbọ́n lọ sí mọ́tò náà ló bẹ zá o wáyà nù rẹ̀ ló wá wáyà tó dáa tó ní bẹ zá wọlé ọmọ ṣùgbọ́n zá lọ́gbà rí tá a fẹ́ lu ìwà kí ẹ̀ gbogbo tó ń tọ́ka sí ìmọ̀ ẹ̀yìn tó ti pàtàkì nínú ìwà rẹ̀ tẹ̀ لينا كفاتها تنفع لنا مطاري لينا كفاتها وبما شاء الله وكم كثيرا ما في قوله ẹgbàlá ìpínlẹ̀ ìpínlẹ̀ làwọn máa sọ pé bàbáyò onímọ̀ nípa wà kí ó sì ẹni tó máa ṣe ń ṣe òsì tí ò ní ní kíra àwùjáwò. ìkọ́ gbogbo tó rà wọ́n ti wà láyé ìgbésẹ̀ àwọn tó kọ ìmọ̀tòkò nígbà àwọn kan náà yà wọ́n lọ́wọ́ wa ìgbẹ́ ni wọ́n ti bá àwọn gbogbo ẹ̀ lóbi tí wọ́n yẹ fún àwọn àdéhùn ní ìfowópamọ́ pẹ̀lú àmì torí ẹ̀ àwùjọ wo wọ́n gbìyànjú láti lè gbé àmì jà láti lè jà ọ̀yọ́kùn náà wọ́n ti lọ dá wa nù lọ́ba nítorí ìrírí ìmáàmù Tirmidhi rahimahullah. àrùn àǹfààní kúlẹ̀ gbogbo adé ìṣòro kan fi sọ̀hìn àtàlù sọ̀hìn sọ̀hìn hàn gbogbo kan fi àtàlù lánà àìbò ìlà ìlànà ìwẹ̀jù àtàlù bẹ́ẹ̀ حديث ضعيف جنازة لا يفهم ابن حبان رحمه الله أواتب عليكم ثم بما شئت وبكفاتها أتبعوه ẹbí nu dàbòdàwò ti máa já ọwọ́ kí n tọ́nà ọ̀rọ̀ wá gbà lérò kan láti ìta nínú kí nínú ìbá là ń tọ́ ọba bẹ́ẹ̀ ẹ̀yìn tètè máa gbé wọn má ti sọ owó náà ṣẹlẹ̀ ìgbésẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àrẹ̀mí ẹjọ́ tó bẹ̀ lónìí. ilé ìjẹ́ àgbègbè àmùsílẹ̀ ìwọlẹ̀ àdá láti máa kí ẹbí máa mú ọ̀wé ọ̀wọ́ àti àwọn olùmọ̀ ẹ̀yìn tó ti sọ wọ́n ní gbogbo sáré sọ̀ka fún arákùnrin yìí tó ń bá àdúgbò nínú àdúgbò yìí níṣẹ́ ni gbogbo wọn jẹ́ kí ni wàjibá sọ̀rẹ́ wà àrùkà àdúrà wàjibá sọ̀rẹ́ wà àrùkà àdúrà lórí ẹ̀ ẹnì kan ọ̀gbọ́dọ̀ fi àdébì yìí lórí àdúgbò ẹ nígbà tó sọ̀rọ̀ bàbá ẹ̀ àdébì kìí ká nínú àwọn ọ̀sẹ̀ tẹ̀ sọ́nà yìí àwọn kan tó jẹ́ súnà wọn ní wá bí nítorí pé nàkàlà ń wá bí àwọn nìkéde àwọn ọ̀ràn àyàn àwọn àwọn ẹni tó bá gbọ́dọ̀ lórí tó ìwọ ìbàdàn láti à náà máa fún fún ayé àgbẹ̀ òkè nínú ẹ̀sìn wa náà kó ràn wá lọ́wọ́ lórí àti máa fi òkúta ọkọ yẹn sí wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Thank you. ìgbà tí ọkọ̀ ẹ̀wọ̀n sí lórí ẹ̀ sígbà láì ẹ̀ ti ti ra ẹ̀ gbà yẹn kẹ́ ẹ̀ ń kí ọ̀rọ̀ lọ sí ní ẹ̀ ẹ̀ tó kí ọ̀rọ̀ náà ọkọ̀ ẹ̀wọ̀n sí lórí rẹ̀ nígbà láì máa ń bẹ̀ tí a tuntun kì í lọ sí ìgbọ́ ọ̀tọ́ lálùfẹ́ ọlọ́ wọ́n kí ọ̀rọ̀ ara ẹ̀ lánàá lẹ́ẹ̀mejì lójúmọ́ ló kọ́ ọ̀rọ̀ ẹ̀ lálàá tẹ̀sí. ọ̀rọ̀ ẹ̀ kí ọ̀rọ̀ ẹ̀ kí kí ló dé dẹ̀ fún kí alákọ̀ọ́kọ́ ọ̀kan mi ha ẹ̀kún bẹ́ẹ̀ lẹ́kún léèyàn ò sí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ó yẹ ọ̀rọ̀ kan náà kò mọ ìlú dáadáa. Bàbá tó rọ̀ fún ọdún máa ń tó pé bàbá ìṣẹ̀lẹ̀ ṣe ọ̀sán lọ. Ìpele iṣẹ́ ìbàlẹ̀ kí ojú òṣèlú pẹ̀lú rẹ̀ láti ìjẹ́ omi wa mọ. Àwọn àwọn àlejò ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ sọ aláǹfà. ẹ̀tọ́ sọ lẹ́sìn ẹ̀yìn ní wàhálà ẹ̀tọ́ sọ mẹ́rin wo láwà. ẹ̀yin lè tẹ̀ kankan àwọn ọ̀rọ̀ kan yẹn. kò sí tí ó lè mú pé ìyá mi láti lè lágbára sí ẹ̀mí rẹ̀ kọ́ ọ̀rọ̀ kan yẹn. wọ́n tẹ̀sí ìwọ̀n pa ọ̀rọ̀ gbìyànjú láti dín ìròyìn yín ní pàtó ní ìtọ́ yàtọ̀ sọ́nà nígbà tẹ̀ máa ń kí ọ. èèyàn ó gbìyànjú láti kó ọ̀kan rẹ̀ níjà nù láti sẹ̀ máa tó ètò ọ̀sẹ̀ lọ́wọ́. irú màmá ìkí lọ́wọ́ ọ̀pọ̀ àti jẹ́ tó ọkàn máa ti gbé ọlọ́dún ìgbẹ́nu àtúnkà padà máa ti gbé ọlọ́dún ìgbẹ́nu àtúnkà padà tí tí ó Báyọ̀ ní sọ̀rọ̀ báyọ̀ sọ̀rọ̀ kí wá nínú àdé kò sí bẹ́ẹ̀ kí ọ̀lẹ́ gbàlá dáre kan. Torí pé èrò èrò èrò olùsílẹ̀sì náà wá sí ẹ̀rọ ìgbà tẹ̀ kí ọ. Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ tọ́ka sí ọ̀nà fún ọ̀gbìn pé nà. Tí wọ́n máa ń ka ẹ̀ nígbà yìí, wọ́n máa ń mọ tó máa ń sọ fúnra sí ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ kákàkí ó kí ìmáàmù kàkà máa ti jẹ àti kájọ máa ta pẹ̀lú rẹ̀ nítorí pé ìran là ń pè àti náà lọ́wọ́lọ́wọ́ ní ibi bá wà ní ẹ̀kọ́ nítorí délé ọ̀gbọ̀dọ̀ kátẹ́lẹ̀ ọ̀gbọ̀dọ̀ kátẹ́lẹ̀ lè máa wà tẹ́tí láti máa gbọ́ kéńké nítorí lẹ́yìn àyíká gbọ́ lábẹ́ òṣèré à láti ké bá à kódà tó lè bí ìmáàmù tó ń ké súra lọ nítorí pé àdéhùn tọ́tọ́ kàtìgbà kàtì bá dé àníyàn ìrànwọ́ òkúta láti lè ké. Nyɛnɛkɛ maa wɔn kura ka kɛ ka nyɛnɛkɛ wɔn ta taa ya ṣé rákà méjì ni ó fi kún ní alẹ́ ọ̀kan ní ọ̀kan ní òkè ní ọ̀kan ní òkè ní ọ̀kan òkè mẹ́rin àwọn bá ké ọ̀kan yóò àtàtà ẹ̀ ní sálámà ní sálámà ní wàá kó ìkàlẹ̀ lẹ́ẹ̀mejì. Thank you. Wọ́n ní kí ni àyàtọ̀ láàrin àlẹ́ ìmáàlú ọmọ ọ̀rọ̀ àti àlàyé rẹ̀ lọ́jà kù. Ẹ̀gbọ́n bá ń kí ọ̀ máa ṣe àṣírí ìjọba. Àwọn tí àwọn akọ́ àyẹ̀wò àti ṣe kò látàrí pé lọ́mù máa ó fẹ́ yí ìjọba tí wọ́n ṣe ní orí ìjọba kí ni máa ṣe tí mo ń ṣe. wọ́n tún ìwà rẹ̀ ṣe látàrí àtìkè tó ṣe lórí rẹ̀ náà wọ́n á dà pé náà bá kígbà pé ló mọ̀ sí bẹ́ẹ̀ ìwọ̀n ọ̀bàjẹ́ yóò forí kalẹ̀ lẹ́yìn àtúbà sálá tó sọ̀rọ̀ lórí rẹ̀ látàrí ìgbà àwọn tó bá kọ́ máa wà sí náà ìwọ̀n báyìí kẹ́ni wá wà ní ipò sojú ìyáwó àti túbọ̀ lọ sọ fún àwọn ọ̀nà pàtẹ́kọ̀ ní ìgbà sọ fún àwọn pàtẹ́kọ̀ lórí ẹ̀ kẹ́ni wá pàtẹ́kọ̀ nígbà kan ló sì yà lọ́pọ̀lọpọ̀ wà sojú lórí ẹ̀. Thank you bàtà nítorí kó bẹ̀rẹ̀ lábẹ́ òfin ọlọ́ ẹ̀yìn náà ní oṣù nígbà tí wọ́n á kí ọ. Bọ́lá kò ti kó nǹkan àtọ̀kọ́ rẹ̀ wọ́n fẹ́ kí ọ. Àwọn àti bàbá rẹ̀ wọ́n fẹ́ kí ọ. Kí ó dùn lẹ́yìn lónìí kan. Àti ìdílé ọ̀sán láti rìn mọ́ kọ́lé ní tó sọ. Òṣèré ọ̀fẹ́ ń tọ́lá ní pẹ̀lú ẹ̀yìn káfó. Bàbá obìnrin sàbò rẹ̀ ọkùnrin lọ sàbà. Àwọn ẹ̀kọ́ ọkùnrin tó bá dá dúró ní àpò òníyàn. Ìjọba abẹ́ bí kò rà lọ sí. Ẹni tó bá rọ̀ lọ́rùn ló máa kọ́ àrùn tí ń bẹ lórí rẹ̀ tó gbé. Torí pé ńgbà mi gàràjé ló máa dá wàhálà rẹ̀. àní kò kí n tó wà lórí rẹ̀ wá ló kí wọn á tí wọn fẹ́ gbá kùnà lọ tí wọn fẹ́ gbá kùnà lọ wọn fẹ́ gbá gbogbo wọn fẹ́ kí gbogbo àkùnà nígbà tó bá kí wọn kà máa kí lọ́wọ́ bóyá wa á ti dì mọ́ tí kò sí lórí gbá kùnà lọ tó máa kí wọn kí wọn wọ́n lè dúró dédé kò òun máa wá ìlú òde ìjọra ẹlẹ́tìmá níjọ ọ̀pọ̀lọpọ̀ tó bá gbé àkùránì ìdáná lọ́sí máa ń kí ìlú níjọ àkùránì. ẹgbẹ́ ni akẹ́kọ̀ọ́ èmi tó máa fi lọ́wọ́ lórí ìdáná nípa wọn sí ọ̀hún àdúgbò àbá àdúgbò àbá ṣe kọ́kọ́ ṣe lọ́ fẹ́ dúró pẹ́ ṣe kúrò àbá àkọ́kọ́ láti lọ́sí nàmbà ẹ̀ṣẹ̀ ní ọ̀gbọ́n rẹ̀. Rárá ààrẹ ìwà òkùnkùn. Ọwọ́ ẹ̀gbọ́n tó rájà. Ẹ̀rú kò láì pọ̀ tó bá sáńdúlẹ̀ ọ̀gá àti ọ̀gá sáńdúlẹ̀ ọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ àpẹẹkẹ láti ìpínlẹ̀ Èkó. Náà. Báyìí. Báyìí yẹ́ kí ó bá jù.

ọ̀pá ni pé tí islam bá fi ayé irú rẹ̀ lẹ̀ tí o fẹ́ fi fẹ́ gbàdúrà láyé yóò kàn bẹ̀ kò sí lọ ọ̀rọ̀ dájú àti òyọ ọ̀rọ̀kẹ́ òkú àti ilé orúkọ máàkì rẹ̀ títí kó orúkọ máàkì rẹ̀ kí ló dé wá sọ ọlọ́dún sọ lẹ́sẹ̀ kékeré. Ọ̀rẹ́dẹ̀ẹ́dẹ́ lápò ẹ̀ máa ń sọ ọ́ ní ìgbéyàwó ẹ̀ máa ń sọ yàtọ̀ sáà lẹ́bi wà ó lẹ́bi yàtọ̀ wà yàtọ̀ wà tó bá lè sọ lọ́wọ́ lọ́sọ lọ wọ́n lè sá àyè òkọ̀lọ́ yàtọ̀ tó gbọdọ̀ rí ìtàn tí wọ́n bá dà wọ́n wá sọ ó ní lọ pé lọ́nà bá ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ àwọn yẹn kí wọ́n wá lọ́sọ̀rọ̀ wọ́n fà wọ́n ní wọ́n lọ lọ́kọ̀ọ́ kó ti ti kọ́ ẹ̀kọ́ gbà bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ ó sì ti ti ká ti ti rí ìtú ẹ̀ lọ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ tó ká ló kọ́ rẹ̀ ní ìgbé ya. Wọ́n mọ̀nà fílà ni wọ́n ti fún ẹ̀ ní ọ̀rẹ́ wọ́n lọ fi ọ̀rẹ́ ẹlẹ́rìí sí i ní wọn. Wàá kí ìgbẹ́rẹ́ mi dé náà fílà lókè ilé ẹ̀ wọ́n pè ní ìhà ètò sọ̀rọ̀ kó o ti kí ọ̀nà kó o wá fún mi èyí tó ọ̀nà ìlú ti mọ̀ ọ́. Àlọ́ ọ̀gbọ́dọ̀ kọ̀ọ̀rẹ́ fi ẹ̀ dáńbẹ̀ ọ̀. Wo kí ló kí ló tẹnu máa láti? Àti àti náà.

náà fi là báyìí ọ̀rọ̀ máa ń وسلم سيقول إذا أقيمت الصلاة فلا صلاة إلا المقصومة وأكثر مصائب مؤمن القرآن ṣùgbọ́n wá bí ẹnu ti kíkì pọ̀ kí ẹ̀ lásán ló kú ló kú parí rẹ̀ ọ̀la tó bọ́ pẹ̀lú àmà rẹ̀ ọkọ̀ ara rẹ̀ bára rẹ̀ tẹ́lẹ̀ ti parí rẹ̀ bọ̀ ọ̀la. Àwọn mọ́tòláṣí ni ìgbà fún ọ́fíwájú ọ̀sùn, ìwà wa nìkan náà ló kú àwọn àlẹ́ ẹ̀dẹ̀kọ́kọ́. Ẹ̀yin mélòó? Àbọ̀ olùdó ajá wà. pé tẹ́lómi ọ̀wá kó tó di pé má mọ̀ kú orúkú tẹ́lómi bá ti wá kó tó di pé wọ́n ti yẹ orúkú ọ̀bá ara ká yẹ. àmọ́ tẹ́lómi ọ̀bá wá ọ̀bá ara ká yẹ. Kọ̀tọ̀ kan pa ẹ̀sẹ̀ yìí. Kó lè kọ́ pọ̀tùkọ́ tó bá wù ọ́ bá wọ̀ lọ́dà yọ kìí sọ̀rọ̀ ẹ̀ kìí ṣe súnà kìí sọ̀rọ̀ ẹ̀ kìí ṣe súnà torí pé látòkè náà láwùjọ káwà káàkó àyè ìgbà sáfù alákọ̀ọ́kọ́ ọ̀dà ti gbé sáfù kìí ọ̀dà ti sáfù kẹta ó ti dájú pé sáfù kẹta ọ̀dà ti sáfù kẹta ọ̀dọ̀ adẹ́lẹ̀ kọ́ ọ̀hán ọ̀hán fàánù kékeré máa wọ̀ máa wọ̀ áwọ̀. Ìjọba wù. Báwo o. Mo ti gbàgbọ́ kíláàsì tó bá tẹ̀lé torí kí ọmọ ìyá rẹ̀ wọlé láǹfààní àti bá tọ́wá lọ bá tọ́jà rẹ̀. ṣùgbọ́n wàhálà kan tẹ̀lé wọ́n tó máa gbọ́ sẹ́yìn láti fàlàfólẹ̀ láàrin èèyàn tó wà lọ́tún àtòsí rẹ̀. lórí èyí wa àti fi fóònù tẹ̀tẹ̀ sílẹ̀ fún àṣẹ ìbọn àti fàlàfólẹ̀ fún àṣẹ ìbọn lórí àwọn kíra láti di àwọn kíra láti di àlàfo yẹn àyẹ̀wò àkùsọ̀. so lẹ́yìn bá kùsọ̀ kí ẹlòmíì bá ti ṣe láti kẹta wọ́n wá tíráì láti bọ́ táyì rẹ̀ padà wọ́n á rọra sí àwọn èèyàn tó kún sọ fún ọ tó fi lè bọ́ táyì rẹ̀ padà nítorí pé àwọn wa wá dùn ó lóore tí wọ́n ti kọ́ wa ní ibi tó ń kọ́ ọ lọ. wọ́n ti gbọ́dọ̀ pa èèyàn lẹ̀ lóko nítorí pé wọ́n máa rí kó padà síbẹ̀ ọ́ padà síbẹ̀ wọ́n ti dáná máa lo bí akúta o. Wọ́n á kó ní ìta ẹ̀kọ́ máa rí tó a sọ fún ọ pé yẹ pé bóyá wọn ti pàyè lẹ fún ṣẹtọ ọgbà ẹwà tó fi nínú ọ̀rọ̀. tòsí lọ́mọ láti bàlá ó lè máa ṣe pa mẹ́ta ló máa kọ̀ fún láti ẹ̀rọ tó lè fi ṣe tọ́ ẹ̀rọ bàlá ó lè máa ṣe ṣùgbọ́n gbà mí ó máa tẹ̀lé ké àwọn tí ẹjọ́ tó lórí ọ̀rọ̀ nítorí báwọn àti àlàfo lè máa ṣe wọn náà máa gbàgbé tó yẹ kí tó bá ya ẹsẹ̀ wa tí yíyàtá ya ẹsẹ̀ wa kọ́ máa ta ayọ̀ bí ìsìnká wa ti mọ̀ ìsìnká rẹ̀ ti mọ̀ ẹsẹ̀ rẹ̀ máa ta ayọ̀ rẹ̀ nígbà tó bá ya lórí ọ̀ tòbí tó bá ti ya ta ayọ̀ bí ìsìnká rẹ̀ kò ní wọ̀ fún wa. ẹlẹ́kẹ̀jì wà kó nira bá ojú wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àkóso nígbà tó bá ti ya ẹsẹ̀ rẹ̀ ta ayọ̀ bí ìsìnká rẹ̀ ti mọ̀ ìdí nì tó fi jẹ́ pé tí wọ́n bá ń sojú kòkòrò kí ẹ má fi àlàfo lẹ̀ fún àṣepọ̀ ó wá ń fi ẹsẹ̀ rẹ̀ dayọ̀ ní débi sàrẹ̀ mà ẹsẹ̀ ló máa ń ya ẹsẹ̀ onírọ̀ lọ́rùn ló sì máa kó nira bá ẹjọ́ wà lọ́kùn àtúnṣe rẹ̀. ọjọ́ nísìnyí òun pa ẹsẹ̀ rẹ̀ pọ̀ fún bí débi sàrẹ̀ ti wà. ìgbàgbọ́ bá ti pa ẹsẹ̀ pọ̀ tó fún títí èjìká rẹ̀ ti wà ó ní bẹ́sẹ̀ yóò ní kára wọn wọ́n á lọ lé wọn wọ́n tí wọ́n lọ lé wọn wọ́n gbẹ́sẹ̀ tẹ̀ wọ́n ìyá pọ̀ wọ́n á rọ̀ lọ́rùn láti lo owó náà kó nira pọ̀ náà lórí ẹ̀sẹ̀ tá a lé lọ tá a lé lọ tá a lọ lórí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ á fi ẹ̀sẹ̀ máa ti ṣe àti ìmọ̀lẹ̀ tó máa sọ àwọn ìgbésẹ̀ tó máa ń tẹ̀lé pẹ̀lú ìgbà tó bá ya ẹsẹ̀ rẹ ó ń gbé ọtí ẹ̀ ìgbà tí nǹkan ẹgbẹ́ ṣe ní ya ẹsẹ̀ ló bá lóbi tẹ̀ mọ́lẹ̀ wọ́n ta ẹgbẹ́ ní àlàfo ọgbà pàṣẹ fún wọn àti ẹsẹ̀ ní ẹbí mú ẹsẹ̀ rẹ dáadáa tó ẹlòmíì fún alágbára ju ara lọ onígbà tó tẹ̀ ẹ̀ yọ mọ̀ wẹ́. tó bá kọ ọjà bá tí ọ̀gá ti kú ọ̀rọ̀ fẹ́ dún lẹ́gbẹ̀ẹ́ wọn ọ̀rọ̀ ayẹra àti rẹ̀ kó gbọ́ Gracias ọgbà ọ̀rọ̀ pé kò fẹ́ tẹ̀tẹ̀ rẹ̀ ẹ̀rọ kẹ́lò ló fẹ́ tẹ̀tẹ̀ rẹ̀ ọ̀rọ̀ pé kò fẹ́ tẹ̀tẹ̀ pẹ̀lẹ́ ìjẹ̀bi ìjẹ̀bi nígbà tá ti gba ti pọ̀ lóǹkà àwọn ló máa bí. Tẹ̀tẹ̀ rẹ̀ máa ń lọ. Tẹ̀tẹ̀ máa ń

Wọ́n máa ń ṣòkí lẹ́sẹ̀ tó máa ń àwọn àmì àìmọ̀kan òun lè lè lọ fún àwọn sáájú àbẹ̀wò ọkọ̀ làbọ̀lọ̀ nítorí ẹjọ́ wa lè ta ọkà ọ̀ wọn lè tún ká wá tó ń lọ àdéhùn ọkọ̀ ẹ̀yìn tó pé níyẹn àmì àìmọ̀kánì lórí ìdílé pé wọ́n bá kẹ́rùn ká àdébìlà òkè ọ̀wọ́ wọn pa bẹ́ẹ̀ wá wọ́n bá àdébìlà òsì ọ̀gbẹ́ sí ọ̀gbẹ́ kọ̀ndíṣẹ̀ nínú orílẹ̀-èdè rẹ̀ àdébìlà ti sọ ìgbẹ́ tí òdìbìlà sábà ti sọ ni pé ìyẹ̀díyẹ̀ni mìíràn olùlẹ́ẹ̀mí wọn lọ́ha onílàfẹ́ ìmánú ẹ̀ olùkàbàrà kòkó sọ́ọ̀kì náà wọ̀ nípa pólítìlà pólítìlà kọ́lá ti tó ní màá onílàfẹ́ ìgbà kí òun lè dàrú lè dàrú má lè má kó dàrú ọwọ́ tó ṣe alábìgbà tó wà lọ́sẹ̀ náà ọgbà pé lórí ìgbà náà alábọ́sọ̀rọ̀ mẹ́kọ̀ọ́. أنت كما تنسوا فإذا نسيتم تذكرون ليبين لنا ومن بعد غير من بعد ومن بعد يعني ṣùgbọ́n ìlú ìdílé àwọn àtúntà fún alákọ̀ọ́kọ́ ilé yẹn àfikún ni nínú ìdílé ìlara rẹ̀. ìpìlẹ̀ dẹ́gbẹ̀ ọmọ mùsùlùmí náà yẹ ikú náà máa ṣe fìlà ẹ̀kọ́ máa ṣe fìlà ẹ̀dẹ́ fìlà ètò ìtọ́jà. ṣùgbọ́n pé ìjọba ti dé fìlà ọ̀tí àbúrò ẹ̀ kéèké. Ṣébí ọ̀dà náà? Àwọn àtijọ́ àti wọ́n gbé ọjà rẹ̀. Kéèké ni. Kéèké ni tó lè wọn lẹ́wà. Ẹ̀wọ̀n àwọn kíláàsì ọlọ́. Ọ̀sẹ̀ tó ń tó lè jà wọ̀ wọ́n ti fún kíkì rẹ̀ pọ̀. Lọ́wọ́ àwọn ojú rẹ̀ tó ń gbé ha. Ọ̀sẹ̀ ó ti jẹ́ ọ̀dà ìbomi wà. Ẹ̀rí kìí ṣe fìlà lásán. Ẹjọ́ bá wí láàárọ̀ ìjọba ọgbẹ lẹ́yìn àwọn àti ìtòsí wa nípa ọlá tí lè fún mi lára ní bírò àti wọn gbogbo ẹ wọ wá ní wọn láta. ìbéèrè rẹ̀ ó jẹ́ nìkan jẹ́ pé àtàlá ìmọ̀ nìkan ẹni tí wọ́n bọ́ síwájú láti ṣe ìtọ́jú òkùnkùn ní ìmọ̀ nìkan òkú ẹ̀ ìmọ̀ máa ń ṣe pàdé olùkúrò ní àtàlá ìmọ̀ nìkan òun wà mọ̀ òun tó ń kúrò lára àwọn ọmọ àlejò fún ọmọ ọdún tó ṣàrọ wà ó dìde. ọmọ ọmọ márùn láti tilẹ̀ tẹ̀. ó márùn láti tilẹ̀ fún ọkùnrin tuntun ni. wà á mọ wà á mọ mẹ́kì fẹ́ fún ìṣe. bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ tó. ó wà á ṣe náà. ẹ̀jẹ̀ nígbà tó dá òun ọdún tó kò sí òun á fún ìtẹ̀lé ìpàdé. Thank you. fẹ́ ẹni tí ẹni tó tún rúkú òsè yẹn bẹ́ẹ̀ tí máa ń fi máa wọ̀ náà yẹn tẹ̀lé ní ẹ̀kọ́ tẹ̀lé àpapọ̀ tàbí síwá ẹni tó náà lọ ilé ìtàgé. Thank you. kò yé mi òkèrò ọkẹ kọsùrù orin àjò òkìkí méjì orin àjò sì ni wọ wọn ti pè wọn nígbà tí ẹ kó tó wọlé wọn sọ nígbà tó ti kíkẹ́ wọn jáde wọn jáde lọ níjọ ẹ wọn ló hàn ló wà ló hàn ṣàyẹ̀wò ọ̀dọ́ Thank you. coloca que você aí fica para só na dia que vai lá para o